Yoruba Vocabulary Supplement for Unit 16. Ko, ko, ko, ko, fo, fo, naju, naju, nora, nora rán rán sùn sùn tayò tayò. Exercise 1, columns 1 and 2. Kí ló ń ṣe? Kí ló ń ṣe? Kọ́. ó ń kọ̀wé kọ ó ń kọ̀wé fọ̀ ó ń fọṣọ nọjú ó ń nọjú nọra. ó ń Ron, rán ó sùn ó ń sùn tayò ó exercise 1, columns 2 and 3. Ó ń kọ̀wé. Ó ń kọ́ ìwé. Ó ń kọ̀wé. Ó ń kọ ìwé. Ó ń fọṣọ. Ó ń fọ aṣọ. Ó ń najú. Ó ń najú. ó ń nara ó ń nara ó ń ránṣọ ó ń rán aṣọ ó ń sùn ó ń sùn ó ń tayò ó ń ta ayò.